àyájọ́ ìgbà tí olúwa la ọ̀nà fún Mósè àti àwọn ọmọ Ísírẹ́lì anábì Musa ẹ pé alayhi salatu wa salam tí wọ́n ọlọ́run ọba ní kí òkun ó ṣe é gbà fún wọn tí wọ́n fi rí wọn kúkú lóko ẹrú tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọba ní Israel wọ́n ti wà lóko ẹrú nílẹ̀ áfíríkà ń bí tí fìràwọ́nà tó ń fìyà jẹ wọ́n tó mú wọn sìn àyájọ́ ìgbà tí wọ́n là wọ́n kúrò nínú oko amúnisìn nì òun làwa mùsùlùmí ń pè ní aṣúra sọ eléyìí tí ó máa jẹ́ nǹkan bí ọjọ́ monday or tuesday tẹ́ni bá jẹ́ six tuesday nìyẹn. àyájọ́ ọjọ́ náà ni làwa mùsùlùmí máàkì ní ọjọ́ kẹwàá oṣù muharram tá a fi ń gbààwẹ̀ tá a sì fi ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ náà ni anabiwa muhammad ńgbà tó wọ ìlú medina ó bá àwọn ẹlẹ́sìn kan bẹ́ẹ̀. tí wọ́n ń sin ẹ̀sìn èyí tí wọ́n pè ní ẹ̀sìn ànábì wa Musa ó wá bá wọn tí wọ́n ń gba àwẹ̀ yẹn ó bi wọ́n léèrè pé àwẹ̀ kí leléyìí tẹ̀ ń gbà yìí wọ́n wá ṣàlàyé fún wípé àyájọ́ ọjọ́ tí Olúwa là Musa àti àwọn ọmọ ìjọ rẹ̀ lọ́wọ́ Firaun amúnisìn àyájọ́ ọjọ́ náà ni làwọn ń gbààwẹ̀ nìyí à ah, òjíṣẹ́ ọlọ́run bá wá dáhùn ó ní àwẹ̀ yẹn òun lòun náà lẹ́tọ̀ọ́ láti máa gbà jùlọ gẹ́gẹ́ bíi pé ọmọ ìyá òun ni Musa so ó ṣe wá lójú kòrò pé ká gbà á ibi táwa lọ wo ẹ̀kọ́ tó wà ń ni pé ìyà tí wọ́n fi ń jẹ àwọn èèyàn nítorí ẹ̀sìn Ọlọ́run ìjìyà táwọn èèyàn ń jẹ nítorí ẹ̀sìn ọlọ́run agbègbè táwọn lọ wò ń bẹ̀ nìyẹn torí pé tá a bá wo ìtàn ànábì Musa nǹkan tí wọ́n ṣe yẹn tí wọ́n fi kúrò ní Israel ẹ̀ tí wọ́n fi kúrò ní Egypt yẹn ìjìra là ń pè inú Islam là ń pè ní ìjìratù so ìrìn àjò bẹ́yẹn ìjìratù ni ìjìra ni wọ́n ṣe so ìjọ anabi kọ́ ló kọ́kọ́ ṣe hijira anabi ibrahim ló kọ́kọ́ ṣe hijira anabi ibrahim ló kọ́kọ́ ṣe hijira inni muhajirun ila rabbi sayadini ó ṣe hijira ńjọ́ náà lut wà pẹ̀lú ẹ̀ sarata náà wà pẹ̀lú ẹ̀ àwọn awahilu muhajiruna awahilu muhajirin àwọn nìyẹn àwọn ni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe hijira so n tí ó sopọ̀ mọ́ ìdíra tó fi yàtọ̀ sí sáfàr pé ìyẹn rìnrìn àjò lásán ni pé ìjìrátù òun máa ń lọ́sẹ̀ mọ́ ẹ̀sìn ká fìlú lẹ̀ fáwọn àwọn èèyàn kan ní pé ìgbàgbọ́ wa takora wọn wọ́n dẹ̀ fẹ́ máa fara ni wá so anabi Ibrahim ṣe Lútù ṣe Sárátà ṣe ìyàwó tí Lútù fẹ́ náà òun náà ń ṣe wọ́n jọ ṣe yíra papọ̀ ni kó tó wá kan àwọn ànábì míì náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn náà ṣe yíra yẹn tí wọ́n ń kó lu kan ní tìtorí ìgbàgbọ́ lára àwọn náà láti wá rí Musa wà káwùhù ànábì Musa àti ìjọ rẹ̀ tí wọ́n ti kúrò ní mọ́sàrì mọ́sàrì àtijọ́ so ìjìra ni wọ́n ṣe láti tipẹ́tipẹ́ ní àwọn kèfèrí ọlọ́run àwọn aláìgbà ni wọ́n ti máa ń fìyà jẹ àwọn ẹlẹ́sìn tí wọ́n máa ń gbìyànjú láti dá wọn padà sínú. Si ìbọ̀rìṣà ìkọ̀tọ̀lọ́hùn wọn ní gbà kéèyàn lọ láì sáré tẹ̀lé lẹ́yìn ẹ wo àrẹ́bí Musa àti ìjọ rẹ̀ ìgbà tí wọ́n fẹ́ kúrò ní Mísírà ẹ̀rí pé tèrè àwọn òfin wọn lẹ̀ kí wọ́n lọ lẹ́rọ̀ ayé ìsìn a máa ń dáṣà kan pé there is freedom of religion pé ìyẹn free ó ní wùrí yàtò di ìní ìyẹn ní òmìnira láti ṣe ẹ̀sìn tó bá ṣe kí ni tó bá wù ú àṣà tá à ń dálé nìyẹn Islam gangan gangan ló ní àṣà yẹn péyàn free láti ṣe ẹ̀sìn tó wù àwọn abọ̀rìṣà kọ́ ló ní àwọn abọ̀rìṣà gan ò fún yàn láǹfààní kó sin ẹ̀sìn tó bá wù ú rí látòdì ní àkóso lọ́dọ̀ wọn tó bá wà lọ́dọ̀ wọn ni kí ló dé tí wọ́n ju ànábì Ibrahim sínú náà wọ́n fún ní freedom of religion ní now kí ló dé tí fìrìhàwọ́ náà tó ń dátẹ̀lé àwọn ọmọ Ísírẹ́lì lẹ́yìn ṣé wọ́n pa á lọ́mọ ni wọ́n pa á lọ́mọ wọ́n gbàyàwó ẹ̀ náà ṣebí nítorí ọ̀rọ̀ ẹ̀sìn ló ṣe takú pé òun ó ṣàárí tó ń pa wọ́n run iná awùlá yìí làṣírí zimá tún kọ nílùú. wọn qualify tó ẹni tó lè threat Fáráò àwọn Ísírẹ́lì níjọ́ náà pípọ̀ wọn kò tó kẹ̀kẹ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ ogun Fìràwọ̀ náà àtàwọn aráàlú tó kù tèdí àwọn tí Mósè kó lẹ́yìn yẹn tó kó wọn kúrò ní Egypt yẹn ó tó kó overlook pé mélòó náà ni wọn jẹ́ kí wọ́n máa lọ jáde àwọn tá a ń lu ṣe kí ni o a ẹwo ẹwo statement yẹn tó wí nínú alukur'an inna awula ila kọlìlú làṣírísìmẹ tún kọlìlú minority group ni wọn tòun ti bẹ́ẹ̀ náà ó lépa láti pa wọ́n run ọlọ́run ni ò gbà fún. so where is the freedom of religion? kó di pé wọ́n bí àná Muhammad náà a lot of nasara àwọn ọmọlẹ́yìn àwọn tí ń ṣe ẹ̀sìn anabiwa yisa tá à ń pè ní jesus àwa làwa ń pè bẹ́ẹ̀ yisa ló kọ rẹ̀ yeshua àìmọye wọn náà tí wọ́n tí wọ́n tí wọ́n pa tí wọ́n fi ìdìtì àbí pa àìmọye èyí tí kùránì dákọ̀ gan àwọn ìwé la sèhábùl káf nàṣàrà ni wọ́n àsèhábùl káf kí ló lé wọn kó lù ìjẹ́ra tí wọ́n ṣe àsèhábùl káf ìjẹ́ra tí wọ́n ṣe yẹn kí ló lé wọn kó lù ẹ̀sìn ní ọba kan ní Roman Empire ló takú pé òrìṣà ní kálukú gbọdọ̀ máa sìn àwọn dẹ̀ dúró ti ẹ̀sìn tí wọ́n bá lọ́wọ́ ànábì Ìsá tá a mọ̀ lẹ́nu sí Jésù so lórí pé wọ́n fẹ́ sá wọ́n sá wọ́n sá ni wọ́n fi lọ end up sábẹ́ àkàtà kan ihò tí ń bẹ lábẹ́ òkè cave wọ́n end up ara wọn síbẹ̀ káwọn ó sùn díẹ̀ ni wọ́n wí kó tó wá di pé ọlọ́run bá wá kùn wọ́n lóorun fún odidi three hundred and nine years bẹ́ẹ̀ ni ẹlòmíì ṣe é sọ ẹ gbọ́ rí wọ́n sùn fún ọgọ́rùn-ún ọdún mẹ́ta àti mẹ́sàn-án ni wọ́n fi sùn àwọn kọ̀ wípé káwọn kọ̀ fẹ̀gbẹ́ lélẹ̀ díẹ̀ dúró ti rẹ̀ wọ́n eré tán sákò ń lù gbogbo wàhálà yẹn torí pé wọ́n ń sá fún ìdà àwọn apani so inú ìwò àpáta tí wọ́n bára wọn tí wọ́n á wò pé káwọn fẹ̀gbẹ́ lélẹ̀ díẹ̀ nígbà tí wọ́n fi lajú ọwọ́ ìyálẹ̀ta ni wọ́n sùn wọ́n wá jí ìgbà tí wọ́n jí wọ́n jí sọ́wọ́ ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ ọjọ́ yẹn ni wọ́n pè wọ́n wá sọ fún ìkan lára wọn pé wá ibi tí ń pa kálukú wá lọ sọ́jà wá lọ lò ríra àwọn kankan wá táwọn lè ṣe kí ni o táwọn máa jẹ táwọn lè jẹ fún dídí bí ọ̀sẹ̀ kan bí kó sì máa wẹ̀yìn dáadáa o kó má jẹ́ kí wọ́n àwọn tí ń ṣọ́ wọn kó má jẹ́ kí wọ́n má yẹ kán mú ẹ o tán bá sì mú ẹ má jẹ́wọ́ pé bí la wà o ní tìyín náà bá kówó tó bá bọ́ ta tó bá wọnú ìlú ó wọnú ọjà lọ so ìgbà tó máa dénú ọjà tó na owó sí ó ti rajà gan tó na owó sí àwọn ọlọ́jà táwọn èèyàn wo owó tó wà lọ́wọ́ ẹ̀ wọ́n tún wò bá àbí wèrè nílé wọ́n tún wo owó tó kó dání wọ́n tún wo àyà wọ́n tún wo gbogbo ara ẹ̀ látòkè délẹ̀ ṣé mọ̀ wèrè ló máa jọ lójú wọn torí pé owó yẹn kọ́ ni wọ́n ná mọ́ nínú ìlú odidi three hundred years ṣowó táwa náà ná ní three hundred years ago ní Nàìjíríà là ń ná lónìí kẹ́nìkan wá lọ sùn nìkan kó wá jí kó máa wá bọ̀ ní Nàìjíríà tèmi kí ni ó yóò lóun fẹ́ ra búrẹ́dì sísì wọ́n kọ́kọ́ dàgbájú gbogbo wèrè náà àbáyé ẹ̀ fún ẹ̀ bírẹ́dì sísì kọ́ bírẹ́dì kọ́bọ̀ ni wọ́n lu bẹ́ẹ̀ gẹ́gẹ́ lẹni náà ṣe rí jọ́nà àwọn owó tó kó dání ká ah, wìrì lélẹ́yìí ni kódà kéèyàn lọ sùn bì kan láyàwó lọ́wọ́ kó jí tó wọ ẹ̀bọ nàìjíríà tèmi ṣe é pé kò sí wọ fifty years ayàwó lọ́wọ́ ni ló lọ sùn bì kan ló wá ṣẹ̀ wá jí ìṣe ni kó yá padà bẹ́ẹ̀ kó lọ padà bẹ́ẹ̀ kó lọ kú ni o. torí tàtàṣé àti tòmátò Tinubu yìí ni ó pa àti ráìsì Tinubu ni ó pa tó wá ń wo ráìsì ìdìríkà kan tó ń sọ pé one two one two làwọn fi ń rodidi ilé ńjọ́ náà bẹ́ẹ̀ ni táyàwó lọ́wọ́ one two odidi ilé ó ń sọ̀wọ́ rà pẹ̀lú one thousand two ara odidi fúláàtì. mo gbọ́ lẹ́nu bàbá mi pé one thousand naira ni ò jẹ́ káwọn onílé ní jákàndé àwọn ẹ́sẹ̀tì ìjọba tí wọ́n kọ́ tí wọ́n ń tà one thousand naira ni ò jẹ́ káwọn onílé ń bẹ̀ owó táwọn ti kó jọ bí eight hundred naira ó kọ̀ fún one thousand naira kó pé àwọn náà bá ra odidi fúláàtì ńlẹ̀ owó yẹn lé ní ẹ̀wà dìríkà kan ló ra o ẹ́ kò lè ṣe é gan-an. kò rádìí ríkà mọ́ àti ìyá Rasulullahi búlá ń lọ báyìí torí ọlọ́run wọ́n tún ní ẹ̀wá wáyé tí ríkà mọ́ ẹ̀wá gbà wá báyìí ọlọ́run ó gbà wọ́n wá dá arákùnrin yìí kálukú wá bẹ̀rẹ̀ èrò wá lé lórí owó wo ló kó dání olówó táwọn ń níbo ló wà láti láti àárọ̀ yìí làwọn kúrò nínú ìlú àárọ̀ yìí ará abúlé lè gbogbo èrò bá pì ti tẹ̀lé lẹ́yìn ta lọ bá tí ló bá dárúkọ ọba ah, ọba báyìí ni ọba báyìí ah, ọba tó wí yìí ó ti kú ọ̀nà kì í ṣàlejò nù sàárè ọba bíi mẹ́fà bíi mẹ́wàá ti jẹ lẹ́yìn rẹ̀ ah, ọ̀n wá gbà gbọ́ ní ọlọ́n pa èrò bá ṣí tẹ̀lé ó dọ̀dọ̀ ọba àlú ọba àlú náà owó tó gún dání wọ́n gbọ́ sórí ẹnu ẹ̀ kí leléyìí wí yìí wọn gbàgbọ́ àtìgbà tí wọ́n tó tẹ̀lé débi tí àwọn tó kù ẹ̀ wà wọ́n wá fojú gan ní àwọn tó kù ẹ̀ ibi lẹ́yìn wà àárọ̀ lẹ́lẹ́ kú ẹ ti sùn fún dídí ọgọ́rùn-ún mẹ́ta ọdún àtọ́dún mẹ́sàn-án ẹ sùn láàárọ̀ ìjírọ̀ lẹ́ o three oh nine years lẹ́ fi sùn ẹgbẹ́ ọlọ́run tóbi jàmáà àwọn èèyàn ló di àṣẹ abdulkar sílẹ̀ Quran religious persecution ló lé wọn kúrò ìyà táwọn èèyàn ń jẹ nínú nítorí ẹ̀sìn Ọlọ́run ó ti pẹ́ tó ti wà àwọn mìíràn tún wà tálùkùránì dákọ wọn ìyẹn là nínú suratul buruj oníkùtílẹ̀ asahabul okudud àwọn asahabul okudud yẹn three hundred and twenty three yíyẹ three hundred and twenty three nìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ yàní ó kù nǹkan bíi forty eight years kí wọ́n bí ànábì wa Muhammad wọ́n ì bí ànábì ń jọ náà àwọn ẹlẹ́sìn yẹn náà nàṣàrà ni wọ́n àwọn àṣà àbẹ̀lẹ̀ okùdòd nítorí àwọn ọba ilẹ̀ Roman Empire tí wọ́n fẹ́ fọ́ọ̀sì wọn sórí ìbọ̀rìṣà ni wọ́n ṣe sá kúrò lù ú. wọ́n padà wá mú àwọn eléyìí nínú àwọn eléyìí tẹ̀ wọ́n rí bí sá lọ àwọn kan sá kó lù ṣùgbọ́n àwọn àṣàbùlò dúdú yẹn wọ́n mú wọn ọ̀pọ̀ wọn kó wọn kalẹ̀ báyìí wọ́n dúró sórí ẹ̀sìn ànábì Isa ọba yẹn wá ń sọ fún wọn wọ́n da iná kalẹ̀ pé inú kẹ́ ẹ padà kúrò níbi ẹ̀sìn ànábì Isa kẹ́ ẹ padà sínú bọ̀rìṣà àbí káwọn ọmọ ẹ̀dùn yín sínú náà ẹ mú kanu méjèèjì wọ́n bá takú wọn láwọn ò lè fi ẹ̀sìn tọ́ lọ́wọ́n bá sílẹ̀ ẹgbẹ́ lọ́wọ́n bá tóbi jẹ̀mọ́ ṣé wọ́n lè ṣe bẹ́ẹ̀ lénìí kí iná tó odidi mọ́ṣáláṣí wa yìí kọ́ wa ní kó o fi ẹ̀sìn Islam sílẹ̀ tó bá ti fi Islam sílẹ̀ wọ́n ní ju ẹ̀sìn nù náà yẹn ṣùgbọ́n tó o bá ti fi islam sílẹ̀ wọ́n ju ẹ̀ sínú náà yẹn níbo ni wàá mú search your conscience èwo ló máa mú nínú méjèèjì àṣàlátù rọ́tò ń ṣe èwo ló máa mú nínú méjèèjì bí ẹ lérè àwọn ìjọ wọ̀nyí wọ́n wá takú wọ́n láwọn ò lè fi ẹ̀sìn tọ́lọ́wọ́n bá sílẹ̀ ọmọdé wà láàrin wọn aláboyún wà láàrin wọn lóòyẹ̀ láàyè ni wọ́n jù wọ́n sínú náà yẹn alukurani ó ṣe remembrance fún wọn ó dákọ wọn ó ní kutila asahab al-ukhdud an-nari zat al-waqud ìdè umale aknud wọ́n tún wá ń dùn wọ́n sínú náà yẹn wọ́n tún jókòó àwọn tí wọ́n dùn wọ́n sínú náà wọ́n jókòó yíká iná yẹn ẹ̀mọ́ gbígbà tí wọ́n wà stadium tí wọ́n bọ́ọ̀lù wọ́n jókòó ni wọ́n wo bí wọ́n ṣe ń pariwo tí wọ́n ń jó nínú náà yẹn wọ́n wá ń rẹ́rìn-ín. وهم على ما يفعلون بالمؤمنين شؤون وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز العميد ọlọ́run bá ní máa nẹ́kọ̀ mú mi ní um gba àwọn tí wọ́n jù sínú náà lóye yìí wọn torí nǹkan kan fìyà jẹ wọn kì í ṣe pé bóyá wọ́n pààyàn wọn jalè wọn kọ̀mìtì terrorism wọn kọ̀mìtì treason wọn láwọn fẹ́ gbàjọba wọn bí kúkú àbẹ́ẹ̀gbọ́ nǹkan ọ̀pẹ́ tí wọ́n torí ẹ̀jù wọn sínú náà ni pé mẹ́ẹ́nà tọ̀mú mi ni um ilá anyúgbù mi nù nítorí ímẹ́ẹ̀lì nítorí ìgbàgbọ́ nínú ọlọ́run alaziz lahamid ọba tó ga níyì torí ìgbàgbọ́ ni wọ́n ṣe jù wọ́n sínú náà àlólóyún wà nínú wọn tó ní oyún tó ti fẹ́ẹ̀ bí ó wà nínú àwọn tí wọ́n jù síná yẹn wọn a máa fi ìyà jẹ àwọn èèyàn nítorí ìgbàgbọ́ tipẹ́tipẹ́ ló ti wà nígbà tó kan ànábì Muhammad ìgbà tó kan ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n fẹ́ pa ànábì náà kí ló má nàbí kú ní maka tó fi dèrò Madina wọ́n fẹ́ pani kí ló dé ànábì ò jalè kò gbàyàwó wọn kò pa wọn lọ́mọ kò dàlúrú kò bá nǹkan kan wọn jẹ́ kò fásọyà mọ́ wọn lọ́rùn kò dá ẹrù wọn lọ́nà lórí pé ẹ̀sìn tó gbé dání wọ́n ṣe fẹ́ pa á so tó máa ń sọ̀rọ̀ lẹ́ni pé àwọn òun ni terrorist àwọn òun ni terrorist kò tọ́ sẹ́nu ẹnikẹ́ni láti máa nàka terrorism sínú Islam àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ àwọn abọ̀rìṣà àwọn gangan gangan ni terrorist wọn ní gbà kó o ṣẹ̀sìn tiẹ̀ nílùú táwọn bá dominate wọn á fẹ́ dá ẹ padà sórí ìbọ̀rìṣà ni wọn á gbìyànjú láti pa nẹ́bí wa Muhammad kó wá tó di pé ọlọ́run bá ní kí ànábì ó fi mọ́ká lẹ̀ fún wọn kó máa lọ sí Medina ẹ wá wo nǹkan ó tún wá fẹ́ kó lù ú ó tún ó ti sá o ẹ ti mọ̀ kó ti sá ẹ ti délé ẹ̀ tó yẹ kí tún lé wọ́n ṣẹ̀ṣẹ̀ tó wá mú ọ̀nà pọ̀n láti tírèsí ẹ̀ lọ tí tá a bá bá lọ́nà á pa á ìyẹn lọ́rọ̀ gáàrù lòun fi wọlé dárù sáórì ibẹ̀ lọ̀rọ̀ ìtàn tibẹ̀ yẹn ti wọlé táànù ọdẹ àtàbúbákàrí sá síbẹ̀. ọmọ àlẹ́bùwà Muhammad àkọ́bí ẹ̀ lóbìnrin wọ́n ń pe orúkọ rẹ̀ ní Zainab. kó tó di pé ànábì bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́. Zainab ti lọ́kọ ó ti wà nílé ọkọ àkọ́bí tí Khadija bí fún nìyẹn ìyá wa Zainab radiyallahu ta'ala ni èyí bẹ́ẹ̀ ọkọ rẹ̀ òun wá léwòn lè di mùsùlùmí ìní fẹsí bàbá rẹ̀ o alájà wa Zainab ọmọ rẹ̀ ọmọ alibarika ní kọ́lọ́hún máa bùn ẹnìkankan wa òun wá gba ẹ̀sìn bàbá rẹ̀ tí ń ṣe Islam so nígbà tọ́rọ̀ bá ti rí bẹ́ẹ̀ wọ́n máa pín yà ní ó wá sọ fún pétò padà sọ́dọ̀ bàbá rẹ̀ òun tòun òun ò ó wá yànda rẹ̀ ìyá wa Zainab now by the time tí ọkọ yìí máa fi yànda alájà Zainab yìí ànábì ti di Medina kò sí mọ́kà mọ́ ó wá kú kí ó wá kú pé ibo ni ìyá wa Zainab ó lọ ta ló fẹ́ lọ bá ibi tó séèbù jù náà ni kó padà sọ́dọ̀ ànábì wa Muhammad kóun náà máa lọ Medina wọ́n wá ṣètò yẹn àwọn kan volunteer pé àwọn ó tẹ̀lé láti jẹ́bi security rẹ̀ títí tí ó fi dọ́dọ̀ anabiwa Muhammad nígbà tí ìyá wa Zainab tí wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn káfìrí yìí àwọn kèfèrí Mẹ́kà yìí wọ́n ní láti tún lọ àtáàkì ìyá wa Zainab lójú ọ̀nà ọmọ ànábì ó dẹ̀ wà nínú oyún wọ́n lọ ó sáré ó kó Mẹ́kà wọ́n lọ pàdé wọn lọ́nà àtá wọ́n fi nǹkan gún oyún inú ẹ̀ jábọ́ sọ́yìn nìkan wọ́n wá sọ lẹ́nu pé àwọn mùsùlùmí yẹn akasakiti wọ́n ti ẹ̀yin gẹ́gẹ́ lálákasakiti ẹ̀yin abọ̀dìta ẹ̀yin ẹlẹ́bọ wọ́n bú ọmọbìnrin yẹn oyún inú ẹ̀ wálẹ̀ ẹ̀ wá mọ ibi tó wá tọrọ yẹn burú sí ni pé lẹ́yìn tó yún yẹn wálẹ̀ arákùnrin yẹn ti ẹ̀ gbé ó wà ó wá ikọ̀ ogun rẹ̀ ó dá padà sí mẹ́kà wọn lè fi kankan ṣe ní mẹ́kà so ó yẹ escape láàrin wọn wọ́n fẹ́ pa ni ó yẹ escape ó padà sí mẹ́kà so òru náà padà wá fi rìn sákò ní mẹ́kà tí wọ́n fi ṣẹ̀ wá padà lọ bẹ̀rẹ̀ ìrìn àjò ó sáré kó padà gbé dé Madina. látara injúrì tóbi yẹn sọ̀ sẹ́ẹ̀ níjọ́ yẹn tóyún ẹ̀ fi wálẹ̀ yẹn gbogbo ìgbà ní sàárẹ̀ títí tó fi padà kú tí ẹ bá ń gbọ́ pé ànábì bímọ ó bímọ àwọn ọmọ ẹ̀ ń kú lójú ẹ̀ ìkan tó súnmọ́ ikú kọ̀ọ̀kan tí ẹ bá gbọ́ yóò máa sunkún ni Zainab yìí nísìn inú ọmọ tó yẹ kó gbẹ̀yìn ànábì ni àwọn kẹfẹ́ yìí ló pa á ṣé màá yé gbà náà kò tí ì sí pé hospital medical treatment kan irú bó ṣe ní injúrì yẹn tí wọ́n ní wọ́n ń gbé lọ àwọn dókítọ̀ wọ́n ṣe dá wọ́n ṣe ẹmọ̀ mo rí abẹ́rẹ́ tátánọ́ọ̀sì mọ́ra wọn tí wọ́n fi kò sí gbogbo yẹn láyé ìbànú. ìdúrí ìjọ náà tí wọ́n gún lójú ọ̀nà tó yíyan fi wálẹ̀ ọgbẹ́ yẹn kò gbádùn títí ọdún yẹn náà ló padà kú wọ́n pa ọmọ ọlọ́mọ dànù nítorí bàbá rẹ̀ nítorí ẹ̀sìn bàbá rẹ̀ báwọn kèfèrí ṣe máa ń ṣe rèé láti jẹ́ aláyé ti dáyé wọn kì í fẹ́ gbà kéèyàn ó máa sin ẹ̀sìn tọlọ́hun lálàáfíà irọ́ o wọ́n máa sa gbogbo ipá àtagbára wọn láti já ẹni yẹn padà sínú bọ̀rìṣà. àwọn ni Sayyidina Umar ẹ pé radiyallahu ta'ala anhu ǹjẹ́ ẹ mọ̀ pé wọ́n pa Umaru ni wọ́n pa umaru ní umaru kú ní age of fifty eight years kódà kò wọ sixty kódà àwọn àfáà mi sọ fifty seven níjọ́ náà Sayyidina Umar wọ́n fẹ́ kírun àárọ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀rún ìsìláàmù níjọ́ náà wọ́n ti wọ àwọn ìlú wọ́n ti ìsìláàmù ti spread ayé da Umar Islam wọ Afghanistan ìgbà yẹn ni Islam dé Afghanistan kódà ìgbà yẹn ni Islam dé Áfíríkà ní Egypt ìgbà kìláfà Umar ni nígbà tí Umar wà lórí àléfà ni ní Islam dé Áfíríkà Afghanistan ẹ Iran ìgbà kìláfà rẹ ni so Iran yẹn àwọn empire kan ní odidi empire ni Iran níjọ́ náà àmọ́ wọn pè ní Iran níjọ́ náà Persia ni wọ́n ń jẹ́ London àwọn ni gbogbo àwọn Afghanistan Kazakhstan Uzbekistan under àwọn ló wà under empire àwọn ló wà Islam ti gbàbẹ̀ Islam ti dominate yẹ lára àwọn kèfèrí ibẹ̀ lára àwọn kèfèrí fúrísù lẹni tó padà wá sí ìlú Medina tó wá pa Sayyidina Umar wọ́n ń porúkọ rẹ̀ ní abòlúlùwà àṣùbá ni umaru ń fi lọ́wọ́ ọjọ́ náà ó sì wọnú mọ́sálásí àwọn náà rò pé tẹ́mọ̀ wọ́n rò pé ó fẹ́ kírun ni kálukú ti ń kírun lọ bismillah rahman ti ń ṣe lọ lójijì ó kọ̀ bọ́ síwájú umaru wà lórí ìforíkanlẹ̀ bó ti gún umaru nìyẹn ẹ̀mẹ́ta ló sáàbù ẹ̀ ó gún lórí irun ó gún lẹ́ẹ̀mẹ́ta àwọn mùsùlùmí wá tẹ̀ tún táì láti pé káwọn ó mú tó bá sálọ ó tún pa èèyàn mẹ́fà míì nínú mọ́sálásí yẹn kó tún fẹ́ wàá gúnra rẹ̀ pa kí ló fà á nítorí ìgbàgbọ́ nu ọlọ́run nítorí ẹ̀sìn Umaru pa wọ́n lọ́mọ kò já wọ́n lólè o aládìyẹ tánú pé à wọ́n ìsìláàmù ti dominate ìlú àwọn ó tán ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ wọ́n nù tó fi wá pawó mọ́ mélòó la fẹ́ kà ìtọ́ wọn pa lára àwọn ọmọlẹ́yìn ànábì wa Ìsá àti sọ káàdébù mọ́mọ́ tó dé ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tipẹ́ kó tó wá tó wá yí kan àwa mùsùlùmí náà dèní náà ní nǹkan yóò tí stop kò tí stop persecution of Muslim faithful, persecution of religious practitioners. Tipẹ́tipẹ́ ló ti wà ká máa fi ìpá ká máa fi pa ká máa fọ́ọ̀sì àwọn èèyàn kíláàsì àwọn èèyàn ká máa pa wọ́n ká máa fara ni wọ́n nítorí pé afẹ́kàn padà sórí ìgbàgbọ́ ẹbọ. Ó ti wà tipẹ́ kò sì tí ì dúró kí Ọlọ́run ọba wa ṣe ní àlùkáwà ni fún gbogbo ẹni tó bá dúró ti ìgbàgbọ́ ẹni tó bá dúró ti ìgbàgbọ́ tí ò torí ìfinira kan wọn tó wá sá ọlọ́run bá ní inna Allaha ishtara minal mu'minina anfusahum tó bá ti di olùgbàgbọ́ tó wáyé pé olùgbàgbọ́ òdodo ló bá jẹ́ o bọ́lọ̀ sọ̀mìtì ẹ̀mí ẹ̀ fọlọ́run ọba àlá tó bá yá ó yá náà nìyẹn tó bá dé ó dé náà nìyẹn ẹ̀sìn islam ń ṣe ẹ̀sìn pé lẹ́yìn hmm, kí n wọbẹ̀ kí n kírun tèmi èmi màá yà sáwọnú yàrá mi ò yí ṣe lùmìnì màá yà sáwọnú yàrá mi kò bọ̀lọ̀ sí nínú díṣẹ́rà ìmúmìnì tó bá dé ó dé ni ìṣára àmìnẹ́lì múmìnì náà àfúsà òbí anẹ́lá òmìnir jannà ẹni tó bá sọ mí tiẹ̀ ní ara ẹ̀fẹ́ sìn nìkan ló lè wà àlìjánná o so said Allah in the Quran aqulu qawli hadha astaghfirullahi li wa lakum alaykum.